Mayowa Films and Records International. díngí ni àwọn Yorùbá yòókù ń pè eh, ìwògbè ìwògbè ni àwọn Ìjẹ̀bú ń pè díngí. dígí tá à náà gbogbo ọkàn wa ni díngí wa kí ni wògbé wa ẹ̀rí ọkàn rẹ ni wògbé rẹ ìṣe rẹ ìwà rẹ tó bá fẹ́ mọ̀ ṣe rí wọ́n tàbí ìtẹ́ fi lásán gbogbo nǹkan tá à ń ṣe láyè ní ó sàmì wa torí bá omi ẹ̀rí ayín ẹrọ jíjí yín ìwògbé yín lẹ̀ ń wò ìwògbé ayé ẹni níṣesí ẹni èèyàn sì láti tún ayé rẹ̀ ṣe ní torí ìwògbé ẹnì kọ̀ọ̀kan wa ń bẹ lọ́kàn wa ń bẹ lára wa ní tá a bá sì ṣe náà láàrí ní tá a bá torí náà ká wa ìwògbé rẹ̀ èyí ní ẹ̀rí ọkàn má o ẹ̀rí ọkàn ní ìwògbé ìwògbé ọkàn gbogbo tó bá ń ṣe máa kíyèsí wípé ìwògbè rẹ ń rí ọ ẹ̀rí ọkàn rẹ ń wọ̀ ọ́ bàbá tó rán ọmọ rẹ̀ níṣẹ́ tó máa fọwọ́ sẹ́yìn tó sọ pé òun ò rí ìwògbè rẹ̀ ló ń fi hàn lẹ́yìn o àwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ló ń fi hàn àwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ ìwọ ni ìwògbè wọn tó o bá sì ṣì wọ́n lọ́nà ìwọ ló jẹ̀bi rẹ̀ jẹ́ kọ́kàn rẹ̀ ọmọ jẹ́ kí ìwògbè rẹ̀ ọmọ tó fi lè gbádùn ayé rẹ̀ tó fi ní ba tẹmẹ lòmíì jẹ́ ọlọ́run dákun jẹ́ ká lo ìwògbè wa dáadáa o ká lo Yorùbá wa dáadáa o ká má bàyé jẹ́ ká má bàlú jẹ́ ká má bàdúgbò jẹ́ torí pé ìwòbí wa ń tọ̀ wá lẹ́yìn ìwọ tó ń ṣe nǹkan tó rò pé nìkan ò rí ọ ìwòbí rẹ ń tọ̀ lẹ́yìn ìwòbí rẹ ń wọ̀ ọ́ ẹni ọ̀ta fàsókè tó yí dó borí bọ́ba ayé ò rí ọ̀tọ̀ ò rí ọ kó tó ṣe ohunkóhun máa wo èyí dáadáa o. tó ń ríran bí ọkọ ó ń bọ́ lọ́rùn sọ̀rọ̀ ó ń ríran lọ́sàn-án ó tún bá mi sọ̀rọ̀ ó ń ríran lóru kò mà sí wo pé tó ríran bí ọkọ ó ń bá mi sọ̀rọ̀ ó ń bá ọ sọ̀rọ̀ ó ń kókó rí kedere fún ìwògbé ọkàn fún ìwọ kan oníwọ̀gbẹ́ o. bàbá mi bàbá mi ọ̀rọ̀ ọ̀run ìwọ ìmọ̀lẹ̀ ayé. Babátúndé ṣé mo wípé obìnrin tó bá fojú dòrò ó ń wá ìyọnu òrìṣà ni abo tó bá súnmọ́ ọkùnrin ṣé kò ní lóyún ni. o lè má ní gbogbo nǹkan ló ní ètò ìdáàbòbò ọmọkùnrin tó bá lo rọ́bà ìdáàbòbò gidi <laughs> ṣó a lè fúnyàn lóyún bí. Hmm. síbẹ̀. Hmm o mọ̀ pé ohun tá a bá bò ló máa ń níyì ni. abẹ́yìn ọkùnrin kan tó jẹ́ wípé ẹnu tẹ fi ń jẹja tó ń mí tó ń dùn mọ́ yín létẹ̀ òun náà lẹ tún máa fi pọ́n gbígbẹ lé póun níyọ̀ láàrin ọbẹ̀. tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ni ọ̀pọ̀ ọkùnrin ló máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àmì mi ò sínú wọn. Hmm, Olúwatósìn. epo kẹ̀tẹ̀pẹ́ yàtọ̀ sípò rùn ọ̀tọ̀ níṣu yán ọ̀tọ̀ níṣu egbodò akọ̀ṣu àti ewùrà wọn ò fara pẹ́ra wọn. èmi Babátúndé ọmọ tẹ bàtà lórí sílẹ̀ àbáwọn dáná bí wọ́n gbé ń ṣoríire mo yàtọ̀ sáwọn àlékò tí ọkùnrin àsìkò yìí. Hmm. ẹ̀rù ló ń bà mí náà kì í ṣẹjọ́ mi ṣùgbọ́n wípé wọ́n ti parí yunifásitì èmi ò sì ti bẹ̀rẹ̀ rárá kò sì sẹ́ni tí ó kàwé nínú àwọn ẹbí mi. o má sọ pé ó ṣe má dojú tì mí o má dojú tì mí jọ̀wọ́ mi ò fẹ́ mi ò gbà mí ó ṣe o màmá mi ti gbọ́ nílé bàbá mi ti gbọ́ nílé àwọn ọ̀rẹ́ mi ti gbọ́ wọ́n dẹ̀ ti dámọ̀ wípé mo yóò fẹ́ rẹ̀ má ń dákú má ń dákú má ń dákú má ń dákú má ń gbóhùn tó máa. Hello, ǹjẹ́ mo rójú yìí rí báyìí. rárá sà á pàdé rí ẹnìkan ló ń tọ́ka bí báyìí fún mi. kí ni mo wá lè ṣe fún yín o. akínfẹ́mi ni o. akínfẹ́mi kí ló ṣe. mo lóyún fún ni o ó wá lóun ò ní gbà lọ́wọ́ mi. ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe sá. ńgbà wo ni ó wálé. ó máa wálé lópin ọ̀sẹ̀ yìí. ẹ ẹ oyún ọ̀hún tó bí oṣù mélòó báyìí. oṣù mẹ́rin ni sá. Ah. Hmm. ó dà ìwọ ọmọ lọ tiẹ̀ bó bá dijọ́ ajé kó wá rí mi n ó ti bá sọ̀rọ̀. ẹ ṣe olùkọ́ ọ̀tọ̀pẹ́. ó bá lè gba ilé. ẹ bá mi fọwọ́ ba ilé. Ah, ah. ẹ ṣé sà. ọwọ́ oṣù lọ́wọ́ tó fi fún mi ní nǹkan ẹ̀ ọmọ ló fi pa lára. àmín. sórí Abdullahi tó bá ní òun ò ní gba oyún inú rẹ̀ ìyá wa ni wọ́n sọ fún. ó kárẹ̀. ah alájì irú mọ́tò wo lẹ̀ ń lò. ah <laughs> mọ́tò ṣé ní ìsìn àbí tàtijọ́. ah ní ìsìn. látijọ́ ni mo rówó ra bólífò ṣùgbọ́n ní ìsìn fútúwájìn ni mò ń lò mo ṣẹ̀ṣẹ̀ ń rò ni pé bí n bá gbàjọ kí n wówó mọ́ kí n kí n ra mẹ̀sí ọlọ́yẹ nísan díẹ̀díẹ̀. gbèsè oyè yín aláàjì ṣe wá rí mẹ̀sí ọlọ́yẹ yẹn gan-an lẹ máa wá gbé lọ jímọ̀ olóyin tó ń bọ̀ yìí. kí ló po ọkọ rẹ ná. adétóhun. adétóhun ṣó wá rí gbogbo nǹkan tó o bá ń hun ní ọmọ jọ. èyí táwọn ọ̀tá rẹ̀ ń bá hun lé ọ lórí kò ní í ṣeé ṣe fún wọn. inshallah. àmín. ah ó ṣoríire jù báyìí lọ. Saja. Dola ina China. Arábìnrin, wá kí ló rúkọ sí? Èmi ni wá. Ọlọ́run ọba ló ń jẹ́ mi ni. Mo ní kí lórúkọ ẹ? Èmi Olúwatómisìn ni mà. Olúwatósìn èṣù tó ẹ sìn ni wò jẹ́ kí mi sọ fún ẹ nígbà tí mi fẹ́ ọkọ mi mo ti ní masters degree mi ṣùgbọ́n mi ṣùgbọ́n èèyàn wọn sìn ọ̀rọ̀ yìí ò yé mi máa ṣe gbọ̀mọ́ gbọ̀mọ́ gbọ̀mọ́ gbọ̀mọ́ tẹ̀lọ́kùnrin káàkiri ilẹ̀ ẹ̀yin náà lẹ bọ́jà jẹ́ ó dáa kí ni nǹkan tó fẹ́ ṣe gan-an báyìí kò jẹ́ agbọ́ ó gbọ́ mi ni mo ní kí ni nǹkan tó fẹ́ ṣe ń sìn nípa ọ̀rọ̀ òwe pójú ẹ̀ sókè àbẹ̀wò tàbẹ́sọ nínú ntọ̀gẹ̀dẹ̀ wo jẹ́ kí n sọ fún ẹ mo mọ̀ yìí pé ọ̀pọ̀lọ́ ẹ ó ń wábi tó bá tutù kó bá sí ni mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó wọ̀ yìí pátápátá ọmọ mi ló fún ẹ lówó tó fi rà á mo mọ̀ pé ẹ lè rówó ra lú ẹ̀ lẹ́yìn wá wò ó Babátúndé ò lè fẹ́ ẹ ṣọgbọ́n mi. má dẹ̀ jẹ́ kí n rí ẹ ní agbo ojú ọjọ́ òbí ẹ bí bẹ́ẹ̀ kọ́ màá rí i pé mo dójú tì ẹ́ láàrin gbogbo o gbọ́ o yà. ọ̀rẹ́ mi bọ́sẹ̀ bẹ́ẹ̀ lọ. o sì. o gbọ́dọ̀ dààmú ìfẹ́. lọ́jọ́ tẹ́yẹlé bá ń ṣomi lójú ohun àtọkọ ẹ̀ ni bẹ́lẹ́yẹlé bá sì ń ṣòjòjò a kì í wọ́kọ̀ ẹ̀ tì níbẹ̀ báyọ̀ bá wá gbọ́kàn ẹlẹ́yẹlé nǹkan abọ́kọ rẹ̀ yẹlé àtúnjọ dọ̀wẹ́kẹ̀ pẹ̀lú ọkọ kí ló wá dé tó fẹ́ fi mí sílẹ̀ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi. màmá ni o mi ò mọ nǹkan tí mo ṣe fún ọ tó tó eléyìí o èmi lòun fẹ́ tí mo sì ń fẹ́ ohun tí mo bá sì fẹ́ ni màmá máa bá mi fẹ́. irọ́ o màmá fẹ́ ọmọ olówó bíi tìrú yín. olúwa tó sìn owó kọ́ nìfẹ́ẹ́ ohun tó bá wọn ni lọ́kàn ni wọn ni lójú ìwọ ni mo fẹ́. Babátúndé ẹni tó bá máa fẹ́ ẹ ó máa fẹ́ màmá ẹ̀ mọ́ ni. kò sí ohun tó jọ o òyìnbó ti là wá lójú ọkọ ìyàwó àti ọmọ àwọn ni ẹbí kan náà àràbá tán ni gbogbo àwọn tó kù. ọkọ burúkú ṣe é fẹ́ o àmọ́ àná burúkú ni ò ṣe ní. ṣé màá mi lànà burúkú. àbí nígbà tí mo bá ti ń tìwòyí níyà ọkọ orogún kí ni mo fẹ́ káyé ó máa wí. ó dáa jẹ́ ká padà ságbójó tá a bá parí ayẹyẹ màá rán àwọn èèyàn sí màmá. Ah, wọ́n láwọn ò dojú sí mi táwọn bá rí mi níbẹ̀. irú wàhálà wo lélẹ́yìí o. wo Babátúndé jẹ́ máa lọ ọ̀rọ̀ tí wọ́n sọ kì í ṣèlú wọ́n fi rán lọ́wọ́ ọba létí ní. Tosin Tosin. Consider me. Oh. Ó ṣàmọ̀ pé mo fẹ́ràn rẹ̀ bébí. Ó ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Ẹyin lójú mi, àyànfẹ́ mo fẹ́ràn rẹ̀ o. Ó ṣàmọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀. mi bèbí olólùfẹ́ mi. consider mi bèbí olólùfẹ́ mi. consider mi bèbí olólùfẹ́ mi. Daddy don't say no, my dearest don't say no, no one else but you. kọ́ má gbẹ̀yìn wá má gbẹ̀yìn wá àfi tí mo bá máa pa tó sì lókù. ọtí ìmúlẹ́nu ju bí mo ṣe rò lọ. ìyẹn pé ó nǹkan aláta bíi súyà kílìṣì àbí ẹran alásèlè fẹ́ pẹ̀lú àtàmú kò ní mọ̀gbà tí wà parí gbòòrò ẹ̀gbọ́n mi máa mú tó lọ́la. ọmọ tílẹ̀ gbọ́n rẹ̀. Oh my soul mate, you are the one o. Oh. aláyànfẹ́ mi ẹni bí ọkàn mi o. Oh. You are the one, no one but you. ọ̀rọ̀ kìíní akínfẹ́mi báyé ń bá ń yẹ ni ká mọ̀ ń ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn èèyàn ti dore ọlọ́run láì nídìí bóbìnrin bá lóyún fún ọ bọ́ọ̀ bá gbà ẹ̀ṣẹ̀ ni. èwo ló lóyún fún mi tí mi ò gbà ṣé bọ́dọ̀ yín náà láti wá ń kó wọn jáde mo sì mọ̀ pé tá a ní ká ní méjì yóò ti tó mẹ́rin báyìí. èyí yàtọ̀ mo lálàá ni pé obìnrin pupa kan báyìí lóyún fún ọ ọ ò sì gbọ́dọ̀ ṣẹ́ torí olú ọmọ ló wà nú ẹ̀. Hmm. ẹ wo bọ̀dá ìgbésí ayé tí mò ń gbé yìí bí ẹ̀kọ́ tí ò léwé ni o adìyẹ aṣàjẹ pẹ́pẹ́yẹ ajẹ tiẹ̀ àwọn ẹyẹlé gan-an wọn á tún fẹnu kàn án. ẹ wo tẹ́mi bá rí ọmọbìnrin gidi kan fi ṣaya a jẹ́ pé àbá ti tó fẹ́ yẹ lémi nìyẹn o ẹyẹlé ayé wa fi ìgbà oko sílẹ̀. ṣé o ti ẹ̀rẹ́ èyí tí mò ń wí. béèyàn bá fẹ́ sílé àwọn ọ̀rẹ́ rẹ̀ gan ó kan sára bóbè bá dáa ká wí tójú lásán là ń mú kó mbẹ kì í sì ṣẹ̀ṣẹ̀. aláàjì yóò wá di obìnrin mélòó tí ó bímọ fún mi ó mà di mẹ́rin nìyẹn. ṣé o ti wá pọ̀ jù ni níwọ̀n ìgbà tí sẹ́ńjì máa ti ń bẹ lọ́wọ́ rẹ mẹ́ẹ̀ wí tá a bá lè ṣe déédéé láàrin wọn ni o ẹ̀yin ò mọ̀ pé ọmọ bẹ̀rẹ̀ òṣì púpọ̀ ni tó ń tàn bá lọ kú bẹ́ẹ̀ ìyà ni ó ràn àwọn ọmọ òun padà síbi tí wọ́n ti wá. ọlọ́run ní í ṣe ti àníyà wo má jẹ́ wọn sọ̀rọ̀ wa lẹ́nu o ò gbọ́dọ̀ mọ́ gbà á mo pa láṣẹ fún ọ ní. mo pa láṣẹ fún ọ ní. bọ̀dá àṣẹ yẹn ti ń pọ̀ ju ó ti ń ni mí lára. o gbọ́dọ̀ faramọ́ ni ìyún kan ọlọ́run púpọ̀ kò dùn sùmọ̀ ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá ọ̀ya wa bó ṣe rẹ̀ ìgbà lẹ̀ kí ló tún ṣe. kí ni ò ní ṣe ọmọ tá a bá ti kọ́ tí ò gbẹ̀kọ́ ìta náà wọn ò ti kọ́ wálé wọn náà mú máwọn tí ń já báàgì lọ́jà. alhaji ṣe rí pàrọ̀ kan tí mò ń sọ rè nígbà tí wọ́n bá ti pọ̀ ńlẹ̀ báwo la ṣe nírèé tí wọ́n máa mú àwọn tí ń já báàgì lọ́jà báwo la ṣe nírètí ọmọ gán mọ́tò kiri. ò ń yọ ọmọ àlè ni ò ń yọ ọmọ àlè ni nígbà tí wọ́n lọ léèwé inú òfin náà láàlà ń tọ́ ní tá a bá sì fún ọ lọ jẹ́ ó tẹ́ ọ lọ́rùn mélòó ni wọ́n ń já báàgì ò ń yọ ọmọ àlè ni ìrànwá ìjá báàgì. ó yá a mọ̀ bó ṣe lọ gbà á lẹ̀ ó kọ́ wọ́n sọ àwọn alẹ́ mi. tó sì olúwa ṣeun ṣe wá rojú kòkó báyìí ṣé kò tí tó tán lára ẹ náà ni. Hmm. ṣé wàá lè tán bẹ́yẹn náà ni àbí o mọ ọdún tèmi àti Babátúndé ti ń bàbọ̀ ni. ọ̀rọ̀ àròkàn ló ń fa ẹkún àsùndákẹ́ ẹkún àsùndákẹ́ àti máa fa túlù jẹ́ mẹ́rin admission office kí n tó padà sí yàrá kàwé ṣùgbọ́n ọ̀rẹ́ mi. lẹ́yìn gbóná sínú ọ̀rọ̀ ẹbí ẹni. ìbẹ̀m̀bẹ̀ tutù lẹ́yìn ó gbóná sínú ọ̀rọ̀ ẹbí ẹni. ẹnu òkúkú mọ mo jẹ rí àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀ wá sì jẹ́ ìrìnà ráwọn tó kù. ẹ ga àwọn. ọ̀dà <clears throat> ìpìlẹ̀jú ni o ìsè tí ó kún lẹ́lẹ́lẹ́ tẹ́ wàá mọ́ fi ṣòfò eh, ìyá kudus abọ́ ẹ̀dà ah! ìwọ nìkan adúrú èyí. àdá nìkan jọpọ́n. kí ni ń dún. jẹ́mílá odidi èèyàn sọ̀rọ̀ ọ̀ní kí ni ń dún eh, rédíò ni. ẹ bá jẹ́ kán dá mi lóhùn fúnra wọn àbí òní ti lẹ́yìn àti ìkọ̀ṣẹ́ bóbè bá pẹ́ lé ọkọ̀ àjẹ́ ní dà ọ̀rọ̀ rẹ ti wá kúrò ní ìtì ọ̀gẹ̀dẹ̀ ó ti di ta lọ̀dá sí báyìí. àmọ́ àbókù ìyá kòjú tún dé láàárọ̀ yà tún da gbogbo ẹ̀rù tá a fi nítorí gàárì. dàkúkú wájú mi ọjà ṣe. alájẹ ẹjọ alájẹ ẹjọ alájẹ ẹjọ alájẹ ẹjọ. alájì alájì ṣé ètò ní gbàgàrí láàárọ̀ yìí. alájẹ ẹjọ. kárí ojú kókó bẹ́ẹ̀ ni wọ́n so pa. wọnú ọlá mo ti sọ fún ẹ kí o fi mí sílẹ̀ ọkùnrin pọ̀ ń gbòòrò wọ́n pọ̀ lábúlé wọ́n dẹ̀ pọ̀ lókè òkun bóyá kò dẹ̀ yẹ ọgbà àwọn búrọ́ọ̀sì wò bóyá wàá jẹ́ fi mí lọ́rùn sílẹ̀ torí mo ti ní ẹni tí mo fẹ́ fẹ́. èmi náà ni àwọn ọmọ oríṣiríṣi yẹn ló fẹ́ fi ṣèyàwó ni. fi sílẹ̀ ẹlẹ́nu rúrùn ló lámùyẹ́. Mm? ó dáa ní èmi ò forogún o bóyá o rò pé o fẹ́ fẹ́ yàwó méjì. wo Babátúndé mo ti lóyún o màmí dẹ̀ rò pé bóyá kí n lọ bí sí England. oyún fún ta ni. oyún muhet lásán ló fi ra mí níyè. n tó bá wà lọ́kàn èèyàn lọ ti máa ń pààyàn ṣe. irọ́ ni ó fọtí dí mi lójú ni. kí ni ó wá sọ ọtí di ogun tó máa ń ṣe nípa bí èpè lọ́rọ̀ tírí kì í ṣìyànjà ẹni tó bá mú nìkan ló ń ṣiṣẹ́. pọ́tì ló mu yó tó fi fọ́mọ lọ́mọ lóyún. mami àṣé gbogbo nǹkan tá à ń sọ ọnu lílẹ̀ ń gbọ́ ẹ̀kan lèmi àti wọnú alámàkọlùra wa mi ò dẹ̀ mọ́ délédélé tó bá lọ́jọ́ mọ burúkú ńkọ́. ọmọ dáadáa ni wọnú mo mọ ìyá ẹ mo mọ bàbá ẹ. tó sì ń mà gbọ́dọ̀ gbọ́ gbogbo eléyìí. ṣé mo bí ìwà àti tó sìn pọ̀ ni wá o Babátúndé fi tó sìn sílẹ̀ kó jẹ́ kó kàwé ẹ̀ wọ́n wọnú náà ó ti kàwé ó gboyè dókítà kódà ilé ìtọ́jú aláìsàn tí bàbá ẹ̀ kọ́ fún ọ̀sẹ̀ tó ń bọ̀ ló máa ṣe èmi tó dẹ̀ ń wò yìí máa ṣe alága ńjọ náà tí wọ́n pàápàá tó tó tó máa dúró sẹ́gbẹ́ mi gbágbágbá báyìí bí àna wọn lọ́la ọmọ ìlú mi ò ní wọnú ọmọ abílẹ̀ wa wọ́n máa bọ̀ máa bọ̀ ọkọ mi báyìí sí ẹgbàájá àrèlè wa kílẹ̀ yìí ṣú ó níta àwọn orò yìí lọ́nà dá. ọ̀pẹ yìí pọ́n lẹ́yẹ balẹ̀ èṣómóye èyí tí ó pọ́n ẹyẹ máa gbà díẹ̀ lọ́ní ọmọ àròlù òwò torí ìkòkò là á ṣe ra aṣáná torí ká lè rọmọ bí là á ṣe é fẹ́bìnrin aráalé ìyá àjọlé ìyá àjàjòjì lẹgbẹ arántí ilé bébí bá lọmọ lè pàṣán lè dodo arántí ilé bàbá wọnú mo bóyá fẹ́ lù ú kú orò ń moro kàfẹ́ lùkù orò ń sọ pákọ̀ kan kì í jiyàn mo láàárọ̀ fún olúgaga olúgaga àjídára oore tó o ṣe mí wọn ò jẹ́ gbàgbé wọn rò fápá wọn rò fún ṣìgó má rò fájà rẹ̀rẹ̀ yìí ń ṣe gí ẹ̀bọ náà bí mo délé má rò fún yá mi ọlọ́mú oyin wọnú ẹgbà pààrọ̀ kan èmi pa kan ẹgbà níjọ́ agbọ́ndò ńlá pòkété èmi níjọ́ àsopápá ńlá pẹja tó tóbi kiri ìwó tó níjó ẹgbà òwe ní tí ò ní pọ́n láyà kó má máa jẹ. ẹ ṣe máa. abakọ ababo abakọ ababo ẹ ẹni fọtẹ bàtà èyí ṣe lẹ́yà abakọ ababo wọnú abakọ ababo abakọ ababo ẹni fọ́tẹ̀ bàtà èyí ṣe lẹ́yà abakọ abakọ. ìgbà búburú kó má ṣe yìí kàn wá o. ilé ayé àsìkò tó lẹ́ẹ̀. mọ bí ọkàn tá a ná ṣá. iye òwe kan máa bá ní. àjọjọ́ rẹ̀ a máa jọ jẹ́ iye kan. tó bá fẹ́ ṣe bí wọ́n á ṣe bí. ta lè finú tán ta lè fọkàn tán. àfi yàrá ẹni. ìṣẹ̀lẹ̀ ńlá ló ṣẹlẹ̀ nílé ayé o. ìwògbé. ìgbà gbogbo. Jamila. owó oúnjẹ wa ń kọ́. tẹ̀yìn mélòó ṣàlàáfíà ni sá. ní kí ni. Ah, ṣé nǹkan ò dàlú ọ. tó bá dàlú mi wá bá ẹ fún mi lóògùn ẹ. Ah. ẹ wo tá a bá ti fẹ́ béèrè oúnjẹ lọ́wọ́ yín ṣé lójú yín máa le kókókókó àmọ́ tó bá jẹ́ pé ẹ fẹ́ kànlẹ̀kùn kẹ́ yàrá ni ojú yín máa wálẹ̀. Ah. ẹ wo tẹ bá ti mọ̀ pé ẹ lágbára àti fẹ́yàwó rẹpẹtẹ ẹ sọ fún wa ká máa lọ sílé wa o. <laughs> Eh, eh, mo ti mọ̀ nígbà tóbìnrin bá ti fẹ́ kọ̀kọ̀ màrómọ̀ ya ni bàtà rẹ̀ mọ́ dún bí bàtà bá sì ti ń dún lákọlákọ tí móhun akọ jáde ó fẹ́ ya ni jẹ́mílá ọ̀ka àbùkù. <laughs> àbùkù kí ló tún kù tẹ́ tó fẹ́ fi kàn mí ṣé ti yàrá kádíjà tẹ̀sùn níjẹta àbí tí bá ìdàtẹ̀wọ̀ lọ́lànà ibi àwílàdé ọ̀rọ̀ bù ṣe ọ̀rọ̀ bù gàdà ńgbòjò bá pẹlẹ́wù ẹ̀tù láìwo gídá gbalé kan ìyá kùndùs tí ajá yìí bá síwí kó sí inú iná wọn ò ní mọ̀ yàtọ̀ láàrin òun àtẹ́tù o. <laughs> tó sílẹ̀ tí ẹ wà ṣé orí ìwọ ọmọ tó ń pè ní fáìdá yìí. níjọ́ tó ti wọnú ilé yìí ni ò ti ṣètò mọ̀ ìyàwó onígarawa ìyàwó onísàsùn bẹ̀rẹ̀ kó gbé ìyàwó tá a bá fẹ́ lórí ijó irọ́ ló máa wò dédúgbẹ́. èmi ṣé wọ́n sọ fún yín pé mi ò bímọ rí ni ṣé torí pé n ò bímọ lọ́ọ̀dẹ ọkọ wa yìí àbálù àbábọ̀ ẹ̀yìn náà la bá ń bẹ́ ẹ. èmi ló pè lájẹ fàyèdà. àbí ká bá pa àwọn kábẹ́sì àwọn oníyàrá ẹ̀ nìkan kó látòrí àti kí ẹ̀yìn ẹ̀ ò bá wáyé ẹ dákun ẹ gbà mí ẹni tí ọ̀rọ̀ odidi àwọn bolo ti fẹ́ẹ́ rẹ́ sí àwọn àtàpá àwọn. iná ẹ tó ń jókòó kí odò láwo lẹ́yìn màá fi yé ẹ wípé ẹran màálù ó yàtọ̀ sí tìràgò láàyà ẹ̀wà ọ̀hún lábẹ́. ọmọ káfíìrì kò lè yí ọmọ káfíìrì orí wọn ti borí lẹ́ẹ̀dẹ̀ mi ọmọ káfíìrì ọmọ ẹ ẹ ẹ ẹ ẹ bẹ̀rẹ̀ sùn ọmọ ẹ̀dá lọ́wọ́ láyà ọmọ ẹ̀dá lọ́wọ́ ọmọ ẹ̀dá lọ́wọ́. bẹ àwọn oníwèé ènìyàn kí wọ́n bá mi ṣe ìkan fún wọn náà tó ra àjọ máa sá lọ ni o. ìwà àtìta ni dá mi lóhùn ìwà àtìta lẹjọ ń sá lọ ṣé mo jalè ni tàbí mo jẹyàn ní gbèsè tí mo fi máa máa sá kiri. ìwà tó sìn kò rí bẹ́ẹ̀ o nítorí àwọn tí wọn ò fẹ́ kí ìfẹ́ wa kó gbèrú ni o èmi ni mo mọ ibi tí mo nífẹ̀ẹ́ rẹ̀ dénú ọkàn mi. Babátúndé hmm? ẹni mélòó lẹ́yìn ọkùnrin ti fi ẹnu dúdú kó bá náà ìwọ nífẹ̀ẹ́ mi dọ́kàn onífẹ̀ẹ́ mi dọ́kàn ló fún ẹlòmíì lóyún. àwọn ọlẹ́kẹ tó fẹ́ẹ́ dàrin wa rú o. ìwọ gan ọlẹ́kẹ ìwọ nìkà ìwọ sì lọ dalẹ̀ mo gbé gbogbo ilé ayé mi fún ẹ o sì fọ́n mọ́lẹ̀ Babátúndé. Ah! mi ò mọ bí mo ṣe fún lóyún ó dájọ má bínú màmá ni màmá ló fà á àmọ́ tó bá nóun fẹ́ bí kó bí o ìwọ lèmi máa fẹ́. bẹ́ẹ̀ kúrò jọ má fi ọwọ́ ẹ̀kọ́ mi mọ́ láéláé kémi ti kékeré kó sílé olórogún wò jẹ́ kí n sọ fún ẹ má wá sílé wa mọ́ láéláé ìka àgbàyà burúkú jù mí sílẹ̀ jù sílẹ̀. níbo lẹ rí dáàdi wá sí. ṣé ọkọ lẹ pè ní àbínàbí ọlọkọ yìí fàmójútó o. ọkọ àbí bàbá ọmọ ṣé yàtọ̀ wá sínú bàbá àti bàbá ni. nígbà tí àṣejù òpó lè tèmi pọ̀ ni mo yè kó yá tètè yẹ ni o bí bẹ́ẹ̀ kọ́ gbogbo orogbo ọkọ ẹ lè dòfo o. ìyá wálé alẹ́ yìí ni kò ní dọ̀la ìpèsè ọbẹ̀ tí mo fi kíní yẹn sí torí yẹn náà mo ṣe wà tètè jẹ́ kílẹ̀ ọ̀la tó mọ́ ó ti ta tí pàṣẹ bá a ti wíhun bẹ́ẹ̀ ni kò yá parí sí láti gbọ́. adé tó náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ òun ayọ̀ ló ń yọ. aláàjì tó bá jẹ́ pé fẹ́mi nífẹ̀ẹ́ mi lóòótọ́ ẹni kó má padà síbi tá a ti ń bọ̀ ibi ìlàjọ máa sọ. rárá o káwọn ọ̀rẹ́ mi pọ̀ rẹpẹtẹ ń bẹ̀. Hmm, bó ti wíwùn àṣẹ ti gùn ọgbọ́ àṣẹ ti gùn bẹ́ẹ̀ mi lẹ́gbẹ́ ẹ̀. alhaji ọkọ̀ mercedes tó gbé wa dé yẹn hmm. ta ló ní. ara tá ń wé oríire tiẹ̀ ni ló gba ọ̀dọ̀ adé tó ń hùn ràn tí mo fi sọnù wípé ntàdé tóun bá ti fẹ́ ní kọ́ ọmọ bá fẹ́. Adétóun hmm. àbájọ tẹ́ ẹ fi ń lálàá ọmọ pupa ó lóyún àdẹ̀gbọ́dọ̀ má gbà á. Hmm, bẹ́ẹ̀ ni ara ń táwa àgbà ń fi ń jẹ̀kọ́ tá à ń fi pamọ́ fi sábẹ́ ewé fún ẹ̀yìn ọmọdé nù. <laughs> ọ̀dà ẹ̀mí yín á lò ó. àmín. ẹ sì lè ra ètò jù yìí lọ. àmín. <laughs> ó yá ẹ gòkè lọ yàrá mi gan-an lẹ̀ sùn wọ́n ìmú kọ́kọ́rọ́ wọn ó wá ti ẹ̀yìn méjèèjì mọ́lé ńgbò bá wù mí lọ́la ni wọ́n tó sí yín lẹ̀ ó yá ẹ gòkè lọ yàrá fáìdálẹ́mì ó sùn. ẹ ṣé aláàjì. pè lọ́la. dá mi lóhùn wo àwọn onífàyàwọ́ náà gbéra dáadáa wọn dé lánàá náà bá rédíò mi tí ẹ lajú. ẹni tó bá sùn là ń jí à ń jápè rọrọ. ó dáa bá mi wo oúnjẹ díẹ̀ ebi ń pa mí. gbogbo oúnjẹ tí mo sì lánàá ṣé wọ́n jẹ rójú jẹ. o ṣáà má bínú. èmi ò bínú ọ̀rọ̀ mi ò tiẹ̀ gba ìbínú àfi sùúrù. ó tiẹ̀ dáa tẹ́lẹ̀ bá fi jẹ́ wúrẹ́ ìwọ sì jà mọ́ ilé wa fi máa tó. olórí burúkú ẹ̀ tí ó ti dé ẹ̀ ó ṣẹ̀kórí burúkú ẹ̀ wọlé ni. ṣé kò ní ṣeé ṣe ni. ẹ mo kàn ní kí n béèrè bóyá kinní yẹn ṣìṣe ń lò láàárọ̀ yìí ẹ torí pé mo fẹ́ mo dáná oúnjẹ lọ́wọ́ so mo fẹ́ lọ lé ọmọ yẹn kúrò ń bẹ̀ ṣáà ti rò mẹ́fọ̀ọ́ bí kò fi tẹ́lẹ̀ ráìsì jẹ́ kó ṣeé ṣe kí a ò ní fẹ́ jáde o nítorí èmi ṣe ní lọ jáde mọ́ o ṣó ti ṣé àwọn àfàdúrà ràn mí lọ́wọ́ kọ́ lóun fún wa ṣe o ṣe o gbẹ̀ǹbẹ̀ tutù lẹ́yìn ògbóná sínú gbẹ̀ǹbẹ̀ tutù lẹ́yìn ògbóná sínú ẹ wá jẹun. ẹbí òbí nílùgbó wọn ń bí nípa ẹbí lè ṣe ìlú pa ẹbí ń bí nílùgbó wọn ń bí nípa ẹbí ọ̀lẹ́ náà lọ̀rẹ́ wọ́n lè rẹ́ ayé ẹni já. gbogbo ìgbà tí o bá ń sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn o máa ń jẹ́ kí ìdálẹ́bi wà lọ́kàn o máa ń jẹ́ kí n rántí pé mi tí ì sanwó orí ẹ̀. Ah, ah. ẹ̀mí yẹn náà ló máa sàn ẹ ṣáà tètè san kẹ́lòmíì tó gbàbẹ̀. ibi tó máa tẹ̀pá sí ló wáyé. <laughs> ara ń tà ń sọ rèé o oògùn ìfẹ́ tá à ń wí rèé o. oògùn ìfẹ́ ọlọ́run ní jẹ́ kémi ṣòwò ìyá tó bí mi ò ṣòwò sí bàbá mi mi lè rí ìdí tèmi náà máa fi ṣòwò. tọ́wọ́ obìnrin bá ti ń dùn lọ́bẹ̀ oògùn ìfẹ́ kan ò ju yẹn lọ. Mm-hmm ọ̀dọ́ ẹ̀ lọ́kàn ọkọ wọn máa fà sí. ṣé ẹ̀ ń gbádùn ẹ̀. ọbẹ̀ yìí. àwọn àgbàlagbà ti sọ̀rọ̀ tán wọ́n ní ọlọ́bẹ̀ ló lọ́kọ́. Mm tẹ́yọ̀ bá ń jẹrú ọ̀bẹ báyìí ọmọ ló máa sin onítọ̀hún. inú kan máa fẹ́ máa rùn mí wẹ́rẹ́wẹ́rẹ́. bíi ti báwo láì ṣọmọdé bóyá ẹ mu ọtí àmujù lánàá ó yẹ ẹ mu mi ẹ mu mi. èèyàn wà lóògùn báyìí ẹ. lẹ́yìn ó gbóná sínú o. ṣòlọ́rọ̀ ẹbí ẹni. ẹbí ń bi nílùgbó wọ́n ń bi nípa. ẹbí lè ṣe ikú pa ni. ẹbí ń bi nílùgbó wọ́n ń bi nípa. ẹbí lè ṣe ikú pa ni. bẹ́ẹ̀ náà lọ̀rẹ́ wọ́n lè rẹ́ ayé ẹni já. wọ́n lè ṣe ikú pa ni. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé. ẹ̀lú ìyàwó ni ètò ti tò iṣẹ́ ti ṣe dẹ lójú pò ti kú. ti kú. ẹ mo mọ̀ pé mi ń ṣe dókítà ṣùgbọ́n ìgbà tí bàbá mi kú ẹ mo wà bẹ́ẹ̀ sí mo mọ bọ́ ṣe máa ń kú. ìlú ẹnu ẹ ìlú ẹnu ẹ bá káṣí fún ìdókòwò fi lè mú kó bá bàbá mọ oúnjẹ lójú kó tó. gbogbo ẹ náà lèmi náà ti ṣètò ẹ sáko. ó ṣe rẹ̀ lẹ́yìn ṣe ó ṣe ká máa dúpẹ́ ni o kò kúkú ya wèrè àmọ́ wọ́pọ̀ ẹ̀ káàkiri ọ̀sán má fẹ́ kúṣe rẹ̀ léṣe o àwọn ọmọ ń bẹ ńlẹ̀ o ó ti tó ẹni tó bá ní òdùn ọkọ lu tiẹ̀ pa. ó lu tiẹ̀ pa ó ń da eérú nátà ẹ lójó mi ọ̀dà ó eérú nátà ẹ lójó mi ọ̀dà ó ń da. aláàjì ó ń bẹ́nu ilé àti ah! tẹ̀ sínú ilé. àbóòtọ́ lẹ̀ ń sọ. Ah, òótọ́ ni aláàjì. ó ti kú. Ah, bá a ṣe rí nìyẹn. àgbàdá mo rò ń ṣe pé abdullahi ti kú. ẹ ṣe bí ọkùnrin ni. láìláìláìlá muhammadu rasulillah sallallahu alaihi wasallam láìláìláìlá láìláìlá. ọ̀pọ̀ ní mímọ̀ ni ẹ ṣe bí ọkùnrin ni bá ti rí nu ẹ má ṣe bí káfíìrì o. èmi èmi ló ń ṣe wáàsí fún. alápàdúpẹ́ lọ́lọ́run. èmi ló ń ṣe wáàsí fún wọ́n ń ṣe wáàsí irú ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ rẹ. àwùsùbìláì alájí ẹ má sọ̀rọ̀ òdì. Ah! onímọ̀ nìyí. láìláìláìlá láìláìláìlá láìláìláìlá. لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا bá a ṣe rí rí o. láìláìláìlá. iná lè láì wá iná ilé ìrajì ònà ọ̀dọ̀ rẹ̀ láti wá ọba aláwùrà mo sì mọ̀ pọ́dọ̀ rẹ̀ náà là á padà sí. àmọ́ Abdullahi àjọsọ báyìí. aláàjì ẹ sọkọ ọkùnrin ni o. Ah, akínfẹ́mi òpó ọkùnrin àjọsọ báyìí. kò lè rí báyìí mọ̀dà. Allahu Akbar. bẹ́ẹ̀ ni bọ̀dá mi ò kú mo pe rọrọ ni ẹ̀yin ò mọ̀ pé bí pẹ́pẹ́yẹ bá jòkúta omi lásán ni ó fi ṣú àwọn sì kan ò lè pa lára hmm. bá sàṣì bá lérò pé òun pàjẹrò ó mẹ́fọ̀ọ́ ọba ló ayé tó pètèpèrò pé òun fẹ́ pa bá àgbọn mi nìrègún Ọ̀rúnmìlà ti jẹ́ kó yé e pé ó dèwọ̀ nífẹ̀ẹ́. akínfẹ́mi o ò kú ẹ báwo ló ṣe wá ṣe. aláàjì ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fi àṣẹ́gun àṣẹ́gun àṣẹ́gun ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ fi pa mí. síbẹ̀ inú ẹ̀ ló ní àṣẹ́gun mo kún lọ́la o. ṣé alágbo èèyàn nìran wà kágbo rẹ ó lè kún ni. gẹ́rẹ́ bí mo ṣe kúrò lọ́dọ̀ yìí mo gbọ̀nà lé wa mo délé mo ní mo fẹ́ jẹun àṣé oúnjẹ tán gbé fún mi wọ́n ti rò bẹ́ẹ̀ ni èmi náà sì ti mọ̀ mo ti jẹ nǹkan tẹ́lẹ̀ kù hmm. mo bá gbé jẹ pẹ́ náà ni mo bá ṣe bẹ́ẹ̀ ni pé mo ti. Hmm. kíkú tí mo kú dàlẹ̀ ni mo bá ń gbọ́ tí mo pé lọ́la ń pe ọ̀rẹ́ ẹ̀. ìyẹn ìyá wálé bẹ́ẹ̀ ni ó ti kú o báwo ni kò ń ṣe ṣe o báwo ni kò ń ṣe ṣe o gbogbo bí wọ́n ṣe ń gbé mi lápá gbé mi lẹ́sẹ̀ tí wọ́n ń gbé mi wá sórí bẹ́ẹ̀dì wọ́n ń to òkú lójú ara wọn mo pè rọ̀rọ̀ ni. ẹ jẹ́ àlọ́ òdìta. ọ̀pọ̀ ọgbọ́n. tá a ti tún fọ yín. orí ìyá mi mo dúpẹ́. mo pé mo pé lọ́ba mo pé lónìí ni kò ní í dọ̀la ó ní lọ kó kó gbogbo ẹrù rẹ kọ́ ọmọ lọ a ó sì fẹ́ ṣe mi léṣe ó sì fẹ́ pa mí ó fẹ́ fọ́ mi lójú ọ̀pá kan oṣù tí n fi ń tilẹ̀ ó sì fẹ́ ṣẹ́ ayé rè ayé rè mo pe lọ́lá o lérò pé mo ti kú àbí wo gbogbo nǹkan tó o gbé fún mi jẹ pátá asán ni mo ń kó jẹ mo ń kó jẹ lójú ẹ o mọ̀ pé tí ò bá ní tí àgbọ̀nrín jẹ tẹ́lẹ̀ kù kò ní ṣe kò gbẹ́ndú sọ́lọ́dẹ. ẹ wo ẹyin n tó olóòfin ká gbogbo ohun tó ṣe dà. ẹ wo ó ní. aha ó ti dáa ó ti dáa. wo ìyá wálé. ìyá wálé bójú sókè òkúta ẹsìn ẹsẹ̀ rẹ̀ wà ń ta. tá a bá rán babaláwo sí yàn ó yẹ kó bi fáìlì èrè bonítọ̀ òun ṣe lájẹsára tó. ẹ̀yin ń túfọ̀ mi láìkú wọ́n tún fọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ni. ẹ ẹ kí ló tún kù. ìta àtòun àtìyá wálé àti ẹgbẹ̀mọ pé lọ́la. ìta ọjọ́ ìta ọjọ́ ìta ọjọ́ ìta jáde kọ́ ló ní èkéde. igbó igbó igbó igbó igbó. bínú tán ta la lè fọkàn tán. àdúgbò yìí ló ń gbé. bẹ́ẹ̀ ni sà. mo ń béèrè àti ibì kan ni. Ah. mo bọ̀ jẹ́ kí n pa. àdúgbò yìí ló ń gbé. bẹ́ẹ̀ni. ẹ níbo ni irú ìwọ ìwà nígbà tí mo ń wáyàwó. wà ń bí ojú tó rí náà aṣọ tí ò pa ẹsẹ̀ ni n tó bá fi mú ẹsẹ̀ tí ò dùn yàn tó bá ilé tẹ́lẹ̀ báyìí ó gbọ́dọ̀ rìnnà pẹ̀sẹ̀ wò bí mo ṣe pàdé ẹ lẹ́nu yìí tí ò bá sí nǹkan mi ń bẹ mo gbọ́dọ̀ fi ẹ ṣàyà. ẹ jọ sà àbẹ́mi lẹ̀ ń bá wí. Ah, ta ni mo wá tún ń bá wí. kò sẹ́lòmíì lẹ́gbẹ̀ẹ́ mi àforíkẹ́ lẹ́wọ̀n àbàwọ̀ mi mọ́ lóló tó tún ṣe yín lẹ́nu bí òkínni ó tún sọ pé ìpéjú kalẹ̀ ní mẹ̀dẹ̀mẹ̀dẹ̀. ẹ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ ti mọ̀ mí tẹ́lẹ̀. ìwọ ló rántí àti mọ́ra tẹ́lẹ̀ níbo nìyẹn sà. lájúlé ọ̀run bóyá ló mọ̀ páyàn mọ́ ni kádàrá kádàrá òun gan-an ló so wá pọ̀ látọ̀run látijọ́ tí mo ti ń rìn mi ò rí obìnrin tí ọkàn mi yàn láàyò báyìí ṣùgbọ́n lẹ́yìn tí mo pàdé ẹ̀ yìí ọkàn mi ní ayọ̀ láti yàn ẹ́ láàyò. abirú rẹ bẹ̀rẹ̀ jẹ́ òwa nílé abẹ́gi ìrèké tútù kò sómi ṣé gbígbẹ ni ó wàá mú mi wá wòmí ó yá ló mọ̀ ojú tó rí ibi tí ò fọ́ ó ń dúró dere tó ń bọ̀ lọ́nà ni igi ìrèké gbígbẹ tèmi òun ló máa fún ẹ lómi àmúdalẹ́. wò ó òrékè ẹja ò kọjá inú bù àwòdì ò sì lè fò kọjá àlà ẹ lókè bọ́kọ ẹ bá ròkun bó rọ̀ṣà ọ̀dọ̀ mi lè bú tí ẹ wà. ẹ wò ẹ wò àgbàlagbà kan tó bá kó sí garawa ìbínú mi níṣẹ́ ni màá pò mọ́ ẹrẹ̀ o. kò yé ẹni pé kò sí ní tójú òrírí sórí bẹ́ẹ̀ mi gan ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ó ń ya èmi fúnra mi gan lẹ́nu pé ah, ah èmi náà ṣùgbọ́n ìjánu tán kó sí ẹṣin lẹ́nu kádàrá ni. ẹ wo nǹkan tó ń ṣe mí báyìí kì í ṣọ̀rọ̀ ọlọ́kọ dé bí mo ṣe máa wọlé ìwé gíga ni mò ń rò bí ṣe wà yìí. ìyẹn ò ṣòro po fún mi ní àdírẹ́sì. bókun bá ń wò ni ọba mi ṣe òkun olórogún gbogbo ogun ni ọba mi ṣe ò mọ̀mọ́ sẹ́kàn kú gbogbo ogun ni ọba mi ṣe ogun aláròká gbogbo ogun ni ọba mi ṣe ò mọ̀mọ́ sẹ́kàn kú gbógun ní ọba mi jẹ́. ṣebí díẹ̀díẹ̀ ni tẹ̀dá ń bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lè dàgòkè. olúwa jẹ́ ń ṣe kò ń gẹ́ẹ̀rẹ́ káwọn òun máa ṣe kò ń gẹ́ẹ̀bí jẹ́ ń ṣe kò ń gẹ́ẹ̀rẹ́ káwọn òun máa ṣe kò ń gẹ́ẹ̀bí. ṣé mo bá yín wí ṣé mo bá yín wí ẹ tún bẹ̀rẹ̀ ẹ tún bẹ̀rẹ̀ mo dùn mo ń kọrin mi jẹ́jẹ́ sí ẹ tún ta sí mi ẹ tún bẹ̀rẹ̀ wọ́n ṣẹnu kùdùrù kùdùrù bíi tó ń di àrùgbó bẹ́ẹ̀ lẹ tó pọ̀ sókè báyìí bí tòkè sápátì èmi mò dúpẹ́ o ẹ̀yin àti gbóǹkan. ẹ lẹ o. ẹ káàbọ̀. aláàjì ńkọ́. wọ́n wà lókè. pè wọ́n fún mi. ẹ mo ti rí ọlátòkè àmọ̀ rí yín ṣé èsè pé wọ́n ní ẹ rèé mú wa wá àbí. ẹ wo bọ̀dá mo ti wí fún yín ẹ jáwọ́ náà rọ̀ gbèsè ayé mi àbí kí ló dé gan-an wọ́n bí sórí mẹ́ta ni. Ah, eh, ẹ mọ̀ gbà mí ngbò láyé padà tó dòde àdá ayé ṣe wá padà tó dòde ọ̀bẹ ah, lọ́mọ tó ṣe pé èmi rẹ̀ jọ mú ọmú kan náà Abdullahi àbẹ́mi kí mo tọ́ ọ dàgbà. tá a bá tọ́ ni dàgbà ńkọ́ ṣé kò yẹ ká jáwọ́ lọ́rọ̀ ẹ̀ ni àbí tọmọdé bá tó lọ́kọ kò yẹ kó ní. Ah, eh, ṣé torí ìyàwó ẹ̀hàn tó fẹ́ ṣé torí ìyàwó agánigàn tó fẹ́ láàfin ní rí mọ́ ìwọ nìkan lọ́kọ̀ fẹ́ yàwó àjèjì ni. Eh? àbẹ́rẹ́ bí n ti ń gán mi. ẹ wo tó bá jẹ́ yẹn ló ń dùn yín kẹ fún ewé lóbùtù jẹ sí èmi ò fara bàtàn mọ́. ẹ ọgbẹ́lẹ̀ ẹ̀ ń gbà náà kémi náà ògbélé mi kókè ò mọ̀ gbégbẹ́ tì àbí bí ìbá sàwọn ìyàwó rẹ̀ tí ìjẹ́ mi gbádùn mo délé ẹ̀ tọ́ lọ wórí. àwọn tẹ́yìn ń pè níyàwó mi yẹn ìyàwó mi kọ́ o ẹ wo gbogbo ọmọ wọn tí wọ́n bí pátápátá ọmọ àlè ni èmi kọ́ ni bàbá wọn. sẹ́mi ni mò ń bọ́ ọgbà wọn ń tan mú àbí kí ni ń wí sẹ́mi ni ń bọ́ ọgbà wọn ń tan ńgbà náà. ẹ̀yin náà kọ́ ẹ̀yin náà kọ́ ẹ̀yin lẹ máa lálàá ẹ̀yin lẹ máa róbìnrin pupa tó lóyún tá àgbọ̀dọ̀ kọ́lẹ̀ ẹ̀yin náà náà ń ra mọ́tò fún. ẹ a ní abọ́ ọ̀kẹ́rù rẹ jọ ni bọ́ bá sì ní ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnutù ni ọtún ká èwo ń tèmi. dàbí mo ti dà ẹ wọ alájí tójú ò bá tì yín ojú ń ti àwa tẹ kó ìyàwó jọ sílé bí iṣu àkàrà. èwo ń tiẹ̀ ń bẹ̀ èwo ń tiẹ̀ ń bẹ̀ ṣé wọ́n lọ ń bá mi bọ́ wọn àbí inú ilé rẹ mo kún wọn sí àbẹ̀wò ló sunkún mọ́ wọn bẹ́ẹ̀ ń gbọ́ èwo ni yà ń jẹ nínú yín ṣé yà ń jẹ yín abẹ́wò ń tiẹ̀ ń bẹ̀. ó wà lára yín. àyè kó lé mi ah! èmi èmi lọmọ yìí sọ̀rọ̀ sí báyìí. <laughs> bọ́kọ bá kọ ni ọkọ là ń fẹ́ dúpẹ́ lọ́wọ́ orí ẹ tí òkè ó sílẹ̀ o. ṣé tí mo bá tiẹ̀ máa pààrọ̀ Babátúndé lọ́kàn mi ṣé bàbá arúgbó kùjọkùjọ yẹn ni màá wá fi rọ́pò ẹ̀ ni. wo èmi ò rò pọ̀rọ̀ Babátúndé la tó ń sọ níbí o a kì í fi òkú wí alààyè tí ẹ máa fi lè náà pàrọ̀nù rẹ kò sí àjọṣepọ̀ kankan tí ò ní ìrìnnú bó ṣe owó bó ṣe yàn mímọ̀ wàá ṣàárèrè kan náà ẹ̀. aláwàdà tiẹ̀ ni bàbá yẹn tó bá ń sọ̀rọ̀ báyìí wàá kàn máa rẹ́rìn-ín ni ṣáá. bàbá bàbá á tó yá àwọn ilé tó lòun nínú. ó máa ná òun tí ì níyàwó kankan sílé o àmọ́ òun ti ní márùn-ún síta. Hmm ń lè tún wọn máa dàrú láwọn ọmọ bàbá màmí. gbé o ò dẹ̀ gbé. ẹ káàárọ̀ sà a dúpẹ́ tí mo bá máa lọ màá pè yín ó dàbọ̀ tiẹ̀ lọ́nà àìgbókèrè máa dùn ọbẹ̀. ṣẹ̀mí pé wọ́n máa ń sọ wípé tí ọkùnrin kan bá ń ṣe oríire ó ń láti jẹ́ wípé ó ní obìnrin gidi kan lẹ́yìn ni bẹ́ẹ̀ ni tí ọkùnrin bá tún ń ṣoríire ń dàkejì náà wọ́n á ní obìnrin burúkú kan ló wà lẹ́yìn àmọ́ ní gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá mi wípé ó fún mi láǹfààní láti jẹ́ kí n firú yín ṣe ọkọ torí náà mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ sí i àmọ́ àwọn nǹkan kan wà tí mo fẹ́ bá yín sọ tó jẹ́ nǹkan tó ń dùn mí lọ́kàn. ẹ ò sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mò ń gbà ẹ́. ìkíní ni lórí ọ̀rọ̀ aláàjì àgbà yín tẹ́ sọ pé ẹ ká lọ ọbẹ̀ rárá ẹ̀yin náà ẹ wò dáadáa wípé ẹ̀gbọ́n náà jẹ́ fún yín nígbà tẹ́ ẹ wá takú wípé ká má débẹ̀ rárá ẹ̀ ǹjẹ́ ẹ lérò pé wọ́n á máa nítorí pé ẹ ti fẹ́ mi ni mo ṣe wáá ya ọmọ ìyá yín. Hmm. Olúwatósìn mo mọ̀ pé onílàkàyè obìnrin ni ẹ ìwọ náà dẹ̀ mọ̀ pé ọpọlọ èmi náà kò ṣàìpé. sórí aláàjì tí o mẹ́nubà yẹn jẹ́ kí n sọ fún ẹ tá a bá ní káka ní ení èjì ẹ̀ta màá ka ìyàwó méje tí mo fẹ́ fi sà hmm. àti nọ́mọ gángan kò dẹ̀ṣẹ̀ yẹn kánná gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá kò ṣẹyìn aláàjì ṣé oríire nìyẹn àbórí burúkú ṣèyàn lé ní láti ìgbà tá a ti wà ní ọmọdé ni mo ti kíyèsí pé aláàjì ò fẹ́ràn mi rárá gbogbo ìgbà ló máa ń jowú mi kì í fẹ́ kí nǹkan ọrẹ báyìí kó ṣọ̀kan mi ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni màá gbé ẹ lẹ́yìn tí màá gbé ẹ lọ sọ́dọ̀ ẹ mi ní fojú ẹ mọ̀ bẹ́ẹ̀ mi ì dẹ̀ ní fẹ́ kó o fi ẹsẹ̀ ọmọ mi kankan lé ọ̀nà ẹnu ọ̀nà aláàjì o gbọ́. mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ṣùgbọ́n mi ò gbà o mo mọ̀ pé tó bá tún dọjọ́ iwájú àtúnṣe máa sọ̀rọ̀ débẹ̀ ó wá ku àwọn nǹkan míì tí tún fẹ́ bá yín sọ ọlọ́run á kú máa ràn yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ní ṣìṣe lágbára ọlọ́run ọ̀gá mi níbi iṣẹ́ ló sọ̀rọ̀ ọlẹ̀ kan létí mi wọ́n nílẹ̀ náà wà níbi ẹ̀yìn Kétu ládùúgbò àwọn olówó bíi tiyín náà ni nígbà tán wá ń sọ wọ́n ní Tósìn a mọ̀ pé ọkọ ẹ̀ náà ló lè ràrú ẹ̀ mo wá sọ wípé màá délé màá jíṣẹ́ fún mi. <laughs> Tósìn báwo lọ̀gá tiẹ̀ ṣe mọ̀ pé èmi lè lẹ́yìn. ṣé ti gbàgbé wípé ògo òṣùpá kò ṣeé fọwọ́ bò bẹ́ẹ̀ ni ògo ọlọ́run kò ṣeé dọwọ́ dé. ẹ ti ń sọ̀rọ̀ mi lẹ́yìn ẹ ti ń sọ̀rọ̀ mi lẹ́yìn. <laughs> ẹ mọ̀ pé ọlá yín ti ń yọ lára mi ó sì di dandan kí wọ́n rí i. màá ra ilẹ̀ yẹn fún ẹ. èmi nìkan tán. wàá farabalẹ̀ má tí ì dunnú jù torí pé ìwọ gan-an ni mo fẹ́ rà fún orúkọ ọmọ ẹ ni màá fi rà. èmi náà ni mo ní nìyẹn. mo rẹ́nikẹ́ mo rẹ́nìkejì o ọmọ mi àtàtà sórí kí màmí tó kú mo ṣèlérí pé màá ralẹ̀ fún wọn ṣùgbọ́n ikú bọ́lá jẹ́ wàá wá rí i pé lẹ́yìn tí màámi kú tí mo bí Mọ́rẹ́nikẹ́ ni mo ti ń wo Mọ́rẹ́nikẹ́ bíi màámi o rí pé ìyá mi ìyá mi ni máa ń pè. bẹ́ẹ̀ ni. ilẹ̀ tí mi ò lè rà fún màámi nígbà yẹn màá rà fún màámi nísìn. o ṣe ọkọ o ṣe olówó orí mi. àṣé àjẹ́ nìyá Tolú. àjẹ́ báwo lẹ́yìn ṣe mọ̀. Ah, ah. ó kà kó tí ó di wèrè ó tiẹ̀ ti fìgbà kọrin lọ tí ilé tó kọ ló wà ń tà. ṣé lè jàgàjàgà tó wà níta ń bẹ̀ yìí. báwo ló ṣe fẹ́ kí lè wèrè rí. kí wàá ní bọ̀dá ṣe sí. kí ló fẹ́ kó ṣe ṣé kó máa bá wèrè gbé ìyá tolú tẹ kúkú gbèjà yìí kó kúkú ní gbà ohun tó wà lára òní jẹ́ ṣé ìwọ rí pé ilé tí ẹ̀yẹ ó dájú bí lọ. wo má lè rò pé ṣe kankan sí o. eyín ah! <laughs> ìwé yóò máa dá lára àṣìlérú ẹ̀ tí nínú ìrànwọ́ ẹ̀ máa di pé wèrè ó máa wá ràn hmm. ayé mà burú o ayé mà ní ká. àṣìwọ́ gbé tó ń ríran bí ọkàn ó ń bọ́ lọ́rùn sọ̀rọ̀ ó ń ríran lọ́sàn-án ó tún bá mi sọ̀rọ̀ ó ń ríran lóru kò mà gbé tó ń ríran bí ọkàn ń bá mi sọ̀rọ̀ ó ń bá ọ sọ̀rọ̀ ohun gbogbo rí kedere fún ìwògbé ọkàn fún ìwọ ọkàn oníwògbé o. àwọn òbí ẹ̀ ń kọ́. wọn ò sí ní. kì í ṣe mọ́tò bàbá rẹ nìwò yìí. ṣé mọ́tò kan lọ ni ni. E, èmi ló dá lóhùn bẹ́ẹ̀ èmi ẹ̀gbọ́n bàbá rẹ ọmọ pẹ́ẹ́mì làlájì yín àgbà. alájì àgbà kọ́ ọmọ òrukàn láyẹyẹ ni. ká ń ṣe ń lu mi lọ́dọ̀ ọjà rẹ. láìláìláìlá. ìṣẹ̀lẹ̀ ńlá ló ń ṣẹlẹ̀ nílé ayé o kìí gbogbo. àjẹpọ̀nbélé nìyàwó mi. báwo lẹ́yìn ṣe mọ̀. tó o bá gbọ́ ìsọkúsọ tó ń tẹnu rẹ̀ jáde ah, àánú mi ò sí ọ́ àjẹ́ ni. bọ̀dá mi kí ló fìdí ẹ̀ múlẹ̀ pàjẹ́ ni wọ́n. tó o bá gbọ́ràn danrandan ọ̀rọ̀ tó ń sọ òun ló ń pa lágbájá òun ló ń pa tàmọ̀dò èyí tó bà mí inú jẹ́ jù ọmọ bọ̀dá dára kíyàwó mi lòun lòun pa ìyàwó bọ̀dá dára hmm. ọ̀rọ̀ burúkú ni bọ̀dá adéjàre tọ́mọ ẹ̀kú ìyàwó mi lòun lòun tó pa á sókè wá ṣàjẹ́ àjẹyàwó mi. ah bọ̀dá ẹ ẹ̀ lẹ́rù párùn ọpọlọ ló ń ṣe wọn. ní kí ni ah. alájẹ lárùn ọpọlọ. ṣe rí bọ̀dá mi ṣe rí gbà kan nílùú ọba àsìkò kan wà tí wọ́n ń pè ní àsìkò àwọn àjẹ́ nígbà yẹn period of witchcraft ṣe rí gbogbo àwọn èèyàn tí wọ́n ní àrùn ọpọlọ wọ́n máa ń dáná sun wọ́n ni ṣùgbọ́n nígbà tí òye ẹ̀yẹ wọn wọ́n dá ilé ìwòsàn àrùn ọpọlọ sílẹ̀ ìdẹ̀ra sì dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. o o ibi tó ọba dẹ́hùn ìlú èbónú òtútù bóyá ó lè kó sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́pọlọ yóò jẹ́ wọ́n ya wèrè aláwọ̀ dúdú la wà yá ooru ló lè pa ẹlòmíì sílé ń rí torí ooru mú ń rí àjẹyàwó. bọ̀dá mi irú ẹ̀ náà ti wà níbi tipẹ́tipẹ́ ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀ mọ psychiatric hospital níbi tí wọ́n ti ń wà àrùn ọpọlọ mo mọ̀. ẹ jẹ́ ká gbé wọn lọ síbẹ̀ tá a bá ti ń bá gbé wọn lọ síbẹ̀ wọ́n á rí ìwòsàn. o bẹ́ẹ̀. yes. èmi ò wá nílé bá ọ lọ torí gbogbo èèyàn ló ti mọ̀ pàjẹ́ níyàwó tí mo ní nǹkan ti bàjẹ́ gbogbo agbára tó o bá lè ṣe láti fi ràn lọ́wọ́ dákun bá ń fi ràn lọ́wọ́ ṣùgbọ́n wàá sọ́ra rẹ o kan máa ní bọ̀dá nìkan ló ṣe gbá lọ́sàwọ́ kòkò bàbá sásùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ ọlọ́run ó sì fún ọ sí. àmì yẹn ṣé bọ̀dá mi ilé àwọn ọ̀tí ẹ̀ yá. lẹ́yẹ̀ wàá máa wọnú yàrá yàrá ẹ káàsán máa ẹ jọ ta lẹ bèrè. ọkọ mi akínfẹ́mi ni mo bèrè. ọkọ yín tí ìwọ bá bá tàn ṣé ò bá àrọ́bá ni ọmọ méjì ni mo bí fún akífẹ́mi àtìgbà tó ti kẹ́sẹ̀ òsì ẹ méjì wọlé yìí ni ò sanwó iléèwé wọn mọ́. Eh, mo bá àrọ́bá lóòótọ́ àmọ́ mo mọ̀ wípé àìmọye ọmọ àlè ló wà nú àwọn ọmọ tó sọ pọ́kọ mi bí. Hmm. o oh, èmi nìyá àwọn ọmọ àlè èmi ni mo bí ọmọ àlè àbí. Hmm. ẹ má bínú mi ò sọ pé yìnyín ní pàtó ṣùgbọ́n ó tún dá mi lójú pé ìkànnù ìyá àwọn ọmọ yẹn gan-an apààyàn ni tó fògùn sóúnjẹ ọkọ ẹ̀. orí mi ò ewu alára gbígbẹ tẹ́lẹ̀ tí wọ́n á bọ́ tán. ẹgbẹ́ dúró níbi tẹ́ ẹgbẹ́ dé yẹn gan-an ṣé ẹ rí àwa gan tá a fi taratara gbọ́ Yorùbá yìí a wípé ó di dandan kíyàwó yin wọlé ẹ̀dẹ̀ ọkọ ẹ̀. so torí yẹn ni owó tó yẹ kó fi rán àwọn ọmọ ẹ lọ sílé ìwé kó ná lórí ìwọ nìkan ó rí pé lè ní ẹ. ẹ jọ mò ń tọ́jú ọkọ mi lọ́wọ́ ń tẹ́ ẹ dé yẹn ni ṣé máa bá mi jáde tí n bá ṣe tán kí n pè yín àbí kí n wá bá yín. ó ti já wèrè orí ẹ̀ ti yí bí mo dẹ̀ ṣe sọ yẹn àṣẹ ti gùn. èmi àrùn ọpọlọ kì í ṣẹrù mi o ẹlẹ́rù ni kó bẹ̀rẹ̀ kó gbé nǹkan ẹ̀ ẹ jáde síta sí ìjọba fẹ́ kí n diru ẹrù olè lẹ́yìn lórí. ẹ ẹ àfàìmọba kí ìfọba pè náà èmi mo pé lọ́lá olóbì ìmọ̀ fúrúmọ̀ ẹ̀gbẹ́ ni wọ́n ń jábọ́lé lórí wo máa jẹ́ kó mọ̀ pé mo burú ìrẹ́ dẹ̀ burú lóòótọ́. mo pé lọ́lá ta ló fún ẹ ní àṣẹ láti wọnú ilé wa. Hmm. mo ní ta ló fún ẹ ní ìgboyà pé kó o wọnú ilé wa kó a máa bá ìyàwó mi fa wàhálà. Hmm. ìyàwó náà dà mí rí wo owó iléèwé ọmọ mi ni mo wá gbà. <laughs> ṣé o ò mọ ọ̀dọ̀ bàbá wọn kó kó wọn lọ àbí báwo la ṣe pín tan ajá tó ń kan lè mọ́ mu. ìwọ gangan ni mo bí wọn fún àwọn ọmọ mi ò ń ṣí ọmọ àlè ìwọ ni bàbá wọn. <laughs> bóòbùn kí ni mo pè bóòbùn ni ẹ wo déédéé ọmọ rí mi bí rèmú mi èmi náà pàpà mú wọn wẹ́ẹ́ gbọ́ ọmọ rẹ kó wọn lọ lọ́mọ o kẹwàá olúwa rẹ̀ wájú mí ì ṣe bá ọmọ àlè. torí náà yá wa. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. láì ní tìjú. mo furu mọ̀ gbẹ. Hmm. ẹ̀yin náà lè. ohun gbogbo rí kedere fún ìwọ̀gbé ọkàn fún ìwọ kan oníwògbé o. bàbá mi bàbá mi ọ̀rọ̀ ọ̀run ìwọ ìmọ̀lẹ̀ ayé ìwọ ìmọ̀lẹ̀ ayé bàbá mi. ẹ̀bùn mi ẹ̀dá orí àgbẹ̀ ajá àlùkò orí àlùkò ajá adé ẹlẹ́dàá mi bàbá jà jà fún mi ẹ káalẹ́ o màmá Tolú. àwòrán rí ṣìbálágà fún ẹ ẹ ṣé o ti jẹ́ iṣẹ́ sí mo rọ ẹ̀ àjẹyè ni tiẹ̀ náà wàá jẹ́ sọ́gẹ̀dẹ̀ fùfú olóròǹbó. bẹ́ẹ̀ ni màmú ti jíṣẹ́ ṣùgbọ́n wọ́n ní kẹ́yìn gangan wà ní. èmi. Eh, Ebi, Ebi, nìkan Ebi, èmi Ebi, tán èmi nìkan Ebi, gíí gíí èmi nìkan tán bàtà mẹ́ta fún Jésù. màmá Tolú eh, eh. ẹ jẹ́ ká tètè máa lọ. Eh, mm. ó ti yá ká máa lọ ìyàbò ìdẹ̀rí mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán ni o jẹ́ kí n kú àti kí ó ti tó ó ti tó. Ah, jẹ́ kí n gbé dání torí tójú mi tó bá pọ̀ kí n lè rí nǹkan kùn. ó ti tó ó ti dá báyìí. máa gbélé ìdání ni. ẹ jẹ́ eh. kí mi bá yín gbé. bàbá mi gbé dání. Eh, ṣé mo dùn. ẹ dùn. mo wà. ẹ fáìn. mo ti dá lọ́mọ èmi fúnra ara mi. ẹ jẹ́ àjọ lọ jíṣẹ́ yẹn. dúró máa gún pẹ̀tẹ́sì ẹ fún ara mi ni máa gún pẹ̀tẹ́sì ẹ dókè rà ẹ. a jọ máa gún ni. ó ti yá ó ti yá ó ti yá. mi lọ́pọlọ. báwo lẹ́yìn máa sọ pé nǹkan fẹ́ sí máa mi lọ́pọlọ kó sí nǹkan tó ṣe máa mi. ìwèrè máa lé ọlọ́run jẹ́ ọ̀rọ̀. ó máa fẹ́ sí máa mi lọ́pọlọ. ó dé dúró. ìwèrè lélẹ̀ yìí. wẹ́rẹ́kẹ́ mọ̀lẹ́tìrẹ́ wẹ́rẹ́kẹ́ wẹ́rẹ́kẹ́ mọ̀lẹ́tìrẹ́ wẹ̀rẹ̀. yóò sọ yóò sọ kò pa o alára wẹ̀rẹ̀ láwa wo. ẹ jí mi lówó o fẹ́ jí mi lówó kọlọ́fẹ́ data kọlọ́fẹ́ data àbí lọ́jà o lè jí owó mi o mi ì ní jẹ́ ojú owó mi tó bá jẹ́ owó mi wàá ro owó mi ó lè. o lè bó o ọ̀rọ̀ owó bíi ti bó o. kí ló fariwo. àǹtí. ọmọ làbá kẹ́mi. màmá Tolú. Mm. Mm ló ní kí n jó jó jésù ló ní kí n yà mo yà òkè ìṣòro níwájú mi o ó ti wọ́ ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ló ní kí n jó kí n jó kí n jó jó jó. <laughs> lágbára lọ́wọ́ ọlọ́wọ́n ọ̀rọ̀ yín á dayọ̀. àmì o. wọ́n ní wọn ò lè rí wa lẹ́ni o ó dọ̀la ilé wa là ń lọ báyìí. wọ́n ní ká ti wá lọ́la ni. bẹ́ẹ̀ni. a lè rówó yẹn gbà. wọn ò ní fún wa lẹ́nu. ọ ìwé sọ̀wédowó tá wàá mú wá ń kọ́. mo ti tọ́jú ẹ̀. ṣé tọ́jú ẹ̀ dáadáa. mo tọ́jú ẹ̀ dáadáa. o ti tọ́jú ẹ̀ sínú omi. Hmm. inú omi ló tọ́jú ẹ̀ sí. mo ti gbọ́ mà. kó lè pa ń bẹ̀. ṣé ṣé mi ti sọ fún ẹ nù lé ìdáná mọ́ ìwọ kọ́ ló fún lé ìbẹ̀ mo ní sẹ́mi sọ fún ẹ. o kì í gbọ́rọ̀ o ń gbọ́rọ̀ bí mo ṣe ń lọ yìí mò ń jáde lọ ni o mo fẹ́ lọ rí bush kí n lè lọ mu igbó mò ń lọ ra igbó kó wá mú orí ẹ kó gé e sílẹ̀ fún mi kí n tó dé màá fi mú omi kó gbọ́ tí mo sọ kó gbọ́ tí mo sọ. Fẹ́lẹ́ dùn bá dé máa tẹ́ gbàdá pélégún bájúmbá dé máa kérò lẹ́yìn pélégún ọ̀rọ̀ yìí àdàrí o bẹ́ẹ̀ jẹ́ pélé. ẹ mọ̀ fún jẹ́ ọ́n orílẹ̀-èdè náà bí táyà. Amatolu èwo lẹ́yìn fẹ́ jẹ torí gbogbo ẹ̀ láṣẹ. ọ̀rọ̀ tí àkókò bàtà yé mu àmọ́ wíru ó mọ̀ wíru ìwọ tó ṣe pọ́wọ́ rẹ ò dùn lọ́bẹ̀ ẹ̀mí ìmọ̀lẹ́ yóò borúkúrúkú tó ń jẹ fún mi jẹ. màmá tó lé ẹ wá jẹ díẹ̀ tó ló dùn. èmi wà jẹjẹ náà má jẹ jẹjẹ hmm, ó dòdì ìwọ tó ṣe pé lóòrùn ni ẹ hmm, bí bá ti ṣe jẹ fún ẹ báyìí bá jẹjẹ tó ṣe pé ìwọ gan wà gbà ipò tí wájú ìta gbangba wọn pàtẹ wọn ṣe gbogbo àwọn tí bá ń lọ láàrin títì wọn mọ bá mi jẹ ní ìwọ kẹ. ọmọ pé àwọn ọ̀tá rẹ ti ń tẹ̀yìn fomi wọ́n fàǹfà báyìí wọ́n fẹ́ dojú ọ̀la rẹ bolẹ̀ ó sì fúnra jókòó tẹ̀tẹ̀rẹ̀. mo ti mọ ibi tó bá dùn lèṣù máa ń fẹ́ dánwò wọ́n ti mọ̀ pé ayọ̀ ọkàn mi ni tó sìn. wọ́n sì fẹ́ fọ́. kí ni wàá ń wò tó ladúlẹ̀ kànmọ́kànmọ́ tó ń wò. tọ́ ọ̀ fúnra sọ́ọ̀mọ̀ pé ẹnjọ́ bá tasẹ̀ ẹjọ́ bí ọba jẹun kánú ó lè gbábẹ̀ nálẹ̀ kó sì rọrùn alákejì. ó bàbá mo ti ṣetán n tó bá máa ná mi ni kẹ́ ẹ sọ. ǹjẹ́ ọba náà. akin àpòdìdì màlúù bọrí. ọgbọ́n àwọn ìyá ọgbà àgbò méje garawa epo fésù ìgbà ewé àjẹ́ òbàlẹ́ irinwó imú erin bí mo ti ń kà á ní kó máa fi ọpọlọ rẹ gbé gbogbo rẹ lọ́ọ́ rà wá nísìn lọ́gán tá a bẹ̀rẹ̀ sẹ́. ẹ wo iye tí gbogbo ẹ bá jẹ nìkan ṣírò bọ̀ ni mo ti fẹ́ rí ewé àjẹ́ òbàlẹ̀ kí mo ti ẹ̀mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀. iye tí ọba náà ni kí n sọ tó jẹ́ ń sọ báwọn ni pé ọ̀pọ̀lọpọ̀ irú yín nígboro ni ọmọ nígbàgbọ́ pé bàbá ka nǹkan fún ọ táwọn orúmọlẹ̀ ó jẹ táwọn orúmọlẹ̀ ó gbà táwọn ìyá ó lò wọ́n máa lérò pé à ń tan àwọn ni la sọ pé kẹlẹ́ ọmọ rà wá àmọ́ nígbà tó ti sọ pé kí n mọ nsọ níwájú nísìnyí ọ̀ya kọlọ̀ kó iṣẹ́ ti ṣiṣẹ́ nù ejò tí bá lè wẹ̀ ṣẹ́ wọ̀wọ̀ kúlúkúlù ṣẹ́ ejò tí bá wẹ̀ ṣẹ́ wọ̀wọ̀ kúlúkúlù ṣẹ́ ejò tí bá wẹ̀ ṣẹ́ wọ̀wọ̀ kúlúkúlù ṣẹ́ ejò tí bá wẹ̀ ṣẹ́ wọ̀wọ̀ kúlúkúlù ṣẹ́ ejò tí bá wẹ̀ ejò tí bá wẹ̀ ṣẹ́ ṣẹ́ wọ̀ wọ̀. wàyí làwọn mọ̀. ilé ayé o ìwògbé ìgbà búburú o bóyá kó má ṣe yí ká orí ẹ ó ti fọ́ ó rí pé ìdun ti fẹ́ jẹ ogbó ilé wa pa àwọn ọ̀dọ́ burúkú yìí gbogbo yín pátápátá iná burúkú màá fi jó yín igbe rárá làrá ń kó wọlé igbe rárá gbogbo ẹ̀yin inú yìí ìgbéra ara lẹ máa ké bí ọ̀dọ̀ ọlọ́run wá wá máa jó máa máa jó máa máa jó máa máa jó jó máa máa jó máa máa jó ìgbéra ara ìwọ rí pé ìdùnnú ti fẹ́ jẹ wá pàánù lẹ́yìn a máa dáná sun ni kò ní sí ìdùn kankan wọn wá máa jó wọn máa jó wọn máa jó wọn wá máa jó wọn máa jó wọn máa jó igbe rárá rárá ń ké wọlé o igbe wọn máa jó wọ́n á máa jó wọ́n á máa jó wọ́n á máa jó wọ́n á máa jó wọ́n á máa jó wọ́n á máa jó ràyìn ràyìn wọ́n á máa jó wọ́n á máa jó ràyìn ràyìn wọ́n á máa jó wọ́n á máa jó wọ́n á máa jó ràn yín kò sí dùn dandan ṣe wá wá o wọ́n á máa. ẹ má ṣe o ẹ má ṣe o ẹ má ṣe o rárá o rárá o rárá o. rárá rárá rárá o rárá ò fẹ́ rárá rárá rárá àgbà bá sùn tọrẹ á bọ́ systematically kí kọ bọ́ bẹ́ẹ̀. even though kí bá sùn rẹ ni kí rẹ gbogbo kìràkìtà kí o ṣe ní kí bolẹ̀ bẹ́ẹ̀. títí kí mo fi àparí assignment kí Olódùmarè create tọ̀dọ̀ mi káyọ̀ tilẹ̀kùn mọ́ ọgbọ́n fẹ̀yìntì ẹ̀yin ìyá mi òṣòrògà èmi náà ni èmi èmi èmi èmi ni òkòkò mẹ́kí ajímútábà oògùn èmi lólùlànà yín lóde sálàyé èmi ni ọmọ yín mo mú wá mo fẹ́ kẹ́ bá ró lágbára ẹ bá ń tilẹ̀kùn ayé mọ́ ẹ bá mi ṣe mọ́ òun ẹ ṣe mọ́ ọ̀yá ẹ̀yin ìyá mi ẹ ṣe mọ́ òun ọ̀dọ̀ wọ̀nyí o.

ipá wọn wà níràn mọ́ wá gbọ́ o ibi tọrọ kù sí tó lè sí rèé o ó wá kù sọ́wọ́ rẹ àti ẹlẹ́dàá rẹ bí ó bá ti rọ̀ mọ́ sí ọ̀gbọ́n mi ọ̀ wá kọrí odò báyìí ọmọ bẹ́lẹ́dà rẹ wíjọ́ ọmọ bẹ́lẹ́dà rẹ pèrò pé kẹ́lẹ́dà rẹ ọmọ jẹ́ ọ̀pàdé ọkùnrin kọ́ ọmọ pàdé obìnrin tọ́ ìwẹ̀wẹ̀ odò ń tán tọ́ ìdarí wálé bó o bá ti yanjú rẹ̀ ayé ti wà pẹ̀lú ẹ. bàbá má pàdé ọkùnrin má pàdé obìnrin ti jẹ́ ìgbà wo lèèyàn rìn tí ò ní pàdé ọkùnrin tí ò ní pàdé obìnrin. Ah, èmi ọmọ o èmi ọmọ o ó kù sọ́wọ́ rẹ o kì í dọ́wọ́ ẹni ká dànù o gbọ̀gbọ̀gbọ̀ ní kan lọ́rọ̀ o bó bá kọ wájú sí ọkọ ọ̀tá tó bá kẹ̀yìn sí ọkọ ọ̀tá kó bá kẹ̀gbẹ́ sí ọkọ ọ̀tá àmọ́ tó bá kù wọ nìkan kọ tẹ́rù ara rẹ pa ọgbọ́. sẹ́kì bọ́ọ̀ Bueno, ¿sabes? Ifá àtàǹkì wẹ́líwẹ́lí ọ̀run mẹ́là táǹkì wẹ́líwẹ́lí. Ifá àtàǹkì wẹ́líwẹ́lí ìṣàngó táǹkì wẹ́líwẹ́lí. Bọ́lá bá tí wọ́n níbi ipasẹ̀ ijó burúkú yìí náà ní ọ̀bẹ̀bà yìí rẹ̀ jẹ́ kájójójó kájókú títì gbáàdé. ọgbẹ bíi ìgbàgbó ẹ sì ẹran lára rẹ kí sì ẹran kí ẹran yìí dìmú tó ní ọdàn àdán ẹ bá o. àwọn ọ̀rẹ́ mi tẹ́. ọmọ rògbò tó mú rògbò tó mú rògbò tó rà tó sà á pẹ́. senior wèrè executive. àmúrògbò tó mú rògbò tó mú rògbò tó láyé àmúràbà ti jẹ́ àwé. àmúràbà ti jẹ́ ní torí títí bámi láyé yóò ti ṣèyí sí iye jẹ́ yóò ti yí jẹ́ rẹ̀. mú àbí kí ló ń ṣe ọ́ bí yìí ẹ máa wo nǹkan wa yìí ẹ máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wọ̀ tètọ́ nínú mi o. bàbá òde. ìgbòhùn ń di o ìgbòhùn ń di o àgùbọ̀ ń bò ìgbòhùn ń di ìgbòhùn ń di o. mo kì í lọ́rin. Ah, ah, ẹ dákun ẹ dákun àyà mi sẹ̀ ni ẹ bá ń wọ́ ọmọ mi wá ẹ dúró ṣé mo yí lórí ni kẹ́ tó kó mi máwọn wèrè ṣé mo yí lórí mi. àyà rẹ mi sẹ. ẹ bá ń wọ́ ọmọ mi. ẹ kí n bá fínísì rẹ ìlú ẹ gùdù púpọ̀ wá sí kọ̀ǹdíṣẹ̀ kí mo. <laughs> Ah, ah. ìyàwó mi kọ́ ni. mi ṣe ìyàwó rẹ ìyàwó mi ni. bàbá yìí ní sùúrù ní sùúrù. bí wọ́n ṣe ń ṣèyàwó mi wọ́n tó ń tọ́jú ẹ̀ nìyẹn. wọ́n lè ṣèyàwó tiẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, dúró dúró dúró orí rẹ bu ṣé ìyàwó tèmi ìyàwó rẹ ni. Ah, ah. bàbá ẹ má ẹwọ ẹ má bínú ẹ má bínú ara ló ta ẹ má bínú ẹ má bínú bẹ́ẹ̀ kókó bá yín nílùú ipò báyìí rí ẹ dákun ẹ má bínú ẹ má bínú ẹ jọ. ṣé ọ̀nì kí mo gbìyànjú láti rí ohun àgbo rẹ̀ òun nìkan náà ni mo wà mọ́ tiẹ̀ bá ọ. àná ti tó bá ń bàbá. ẹ dákun mo ti ṣetán àti kú báyìí o kẹ́kàn bá ń wọ́kọ̀ mi ni kẹ́sì bá ń sọ fáwọn ọmọ mi náà kẹ́ bá ń fún wọn wá kì í tẹ́bi bá ń panu wọn kí n fún lóúnjẹ yé yé ṣebí taṣọ ọkọ mi ń kọ́ta ló máa bá mi fọ ṣebí mi ni. ẹlẹ́wọ̀n ìjọba kò tí rí mọ̀tù ah. àwẹ̀ mọ̀tù mọ̀ mẹ́ta bí ẹjọ́ tù bí ẹsẹ̀ o ó ní pópó tán. akínmi o wèrè yìí wèrè yìí wèrè yìí ó lóun fẹ́ bá mi. méwìí bẹ́ẹ̀ méwìí bàbá méwìí bẹ́ẹ̀. ó ní mo rẹwà púpọ̀. ọmọ kí ọmọ ń lu ọmọ lọ́fìn. ń gbọ́ ṣe mo rẹwà ni. èso yín ọ̀rẹ́ wà wojú mi wojú mi èmi ni kí o léèrè bi mí léèrè. ṣé mo rẹwà gbà kí olóògùn rẹ. ṣé mo rẹwà. ó rẹwà ó rẹwà ìyàwó ọ̀rẹ́ mi ní ó rẹwà. mo rẹwà ah. mo rẹwà. àwé bí mi èmi mo kàn jí sáré. mo rẹwà. ní tilẹ̀ tán lọ́rùn náà ni mo ń bẹ̀rẹ̀. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ọ̀gá mi ní pápá tẹ̀mí tàbí náà mo wèrè dáhùn. Ah! mo ti dáhùn nígbà tá a fi ń pariwo fún iná láàárọ̀ ẹ̀yin náà ò sì ní sùúrù ó ti wù mí níbi kí ẹ da ìsọkọ ìsọkọ kí o wù mí jẹ tó yẹ o yẹ. ẹ tiẹ̀ gbọ́ ọmọ làbákẹ́ kí lè ro ẹ pẹ̀lú gbogbo wèrè tó ń kó ká ẹ̀ mo ti fẹ́ bí ẹ nínú ilé tẹ́lẹ̀. ọ̀dà mi kí ló dé ṣé wèrò kì í ṣe èèyàn ni. èèyàn ni wọ́n ṣùgbọ́n èrò tiwọn yàtọ̀ sí tiwa bíi kéèyàn máa jókòó sínú ẹ̀gbin ìdọ̀tí àwọn nǹkan tí ò bójú mu. bọ̀dá mi ẹ má rò bẹ́ẹ̀ aṣáára àwọn èèyàn tó fowó wọn mọtí àwọn míì fowó wọn ṣàgbèrè àwọn míì fowó wọn ran ọmọ aláìní baba lọ́wọ́ ṣùgbọ́n mi gẹ́gẹ́ bí ẹnìkan bọ̀dá mi NGO mi yìí àwọn alárùn ọpọlọ ni màá lò fún. ọmọ làbákẹ́ ṣé wọ́n mọ̀ pé àwọn èèyàn gan ti fẹ́ máa sá fún wọn gan ìwọ mọ̀ pé bébí bá pẹ́ lárọ̀ọ́sẹ́ ó máa ń dọ́sẹ́ ni àwọn èèyàn rò wípé ìwọ gan ó dàbí ẹni pé o ti fẹ́ ní ẹ́. ẹ wo bọ̀dá mi ẹ má ti èrò èmi ò lè yáwó èrè láéláé abájọ nítorí ẹ̀rọ lọ́mọ mi ṣe sá lọ sí amẹ́ríkà nítorí ìpinnu mi yìí ẹ wo bọ̀dá mi àdúrà ní kẹ́ fi ràn mí lọ́wọ́. ẹ ọlọ́run á máa fún ẹ ṣe wàá kó wọn pẹ́ èmi náà kúkú ní wẹ̀ǹlẹ́ àbí màá sì tún máa yọjú sí i. táyé lójú àlá tó dé o ìgbògbè àlà fámúre wà funfun. òun olókè ìdí àlà mo júbà o. bàbá ìjìyà àlà lálẹ́ fi ọ̀rọ̀ ìbàrẹ̀ o jẹ́ ojú wa ṣe o. bàbá ẹ bá rúkẹ̀ àlà ní gbólóhùn. ìbá ó ìbá ó. iba ó iba ó ìbá bàbá ìbá yèyé ìbá rẹ o ṣẹ̀ṣẹ̀ fún ìrùkẹ̀rẹ̀ ìwògbè àlà ìbá rẹ irukẹrẹ ìwògbè fámúrewá funfun níní ẹ̀gbọ̀n òwú ìwògbè alára funfun níní ọwọ́ mi rèé o funfun níní àyà mi rèé o funfun níní ìwògbè rínúróde ìwògbè rọ́kànríkùn ìwògbè nílẹ́ríta ìwògbè ẹni amọ̀nàkọ́ mọ̀nàmọ̀nà. Mana. dá tèmi láre o dá tẹbí mi láre o dá tọmọ mi láre o dá tilé mi láre o ìrùkẹ̀rẹ̀ ìwò gbè gbà mí o gbè mí o ìrùkẹ̀rẹ̀ ìwò gbè gbà mí o gbè mí o ìrùkẹ̀rẹ̀ ìwò gbè. àṣẹ bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ìbáṣẹ o ìbáṣẹ o ìbáṣẹ o bàbá olóyè abúlẹ̀ sówó ọ̀rọ̀ lórí ọmọ yín lẹ bẹ́ ìrùkẹ̀rẹ̀ ìwòbí àlàsọ. bẹ́ẹ̀ ni o ìmọ̀ràn àgbà ìjìrẹ́ bẹ́ẹ̀ ni. ọmọ yín kò fọ́ra ara rẹ̀ jáfara lórí àdúrà àdúrà ló gbà agbára ìgbà. ọmọ kẹ́ẹ̀dá ní èrè lórí ó súnmọ́lẹ̀ ọba pẹ́kípẹ́kí. àwọn màláíkà ò sì fi ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀. bàbá olóyè àwọn ogun ọ̀run ti gbọ́ àdúrà yín lórí bọ́lá kalẹ́ dájú àgbàgbà tán agbára lágbára ìka. Ah, elédùà jágbára mi ọ̀ka o elédùà jágbára mi ọ̀ka o jágbára mi ọ̀ka o jágbára mi ọ̀ka o jágbára mi ọ̀ka o. ìgbòho yóò ṣubú lájọ bọ́lá kalẹ́ léraléra ẹ̀ẹ́dẹ́lé gbẹ́ròyìn ayọ̀. Ah, àmì o elédùà jẹ́ orí bẹ́ẹ̀ o elédùà jẹ́ orí bẹ́ẹ̀ o. ojú àṣà èrìbí tàwọn òdì ẹ̀rọ náà. ìkìlọ̀ ìwògbè ìkìlọ̀ ìwògbè ìkìlọ̀ ìwògbè ìrẹ́jẹ ọ̀dá bẹ́ẹ̀ni o ìyànjẹ òṣùwọ̀n bẹ́ẹ̀ni kí n má rẹ ẹnikẹ́ni jẹ nítorí kí ọmọ bíbí inú mi káwọn bá àforí kó ẹ̀san ìwà ìkà. bẹ́ẹ̀ni o ẹ̀san ògbóògùn. kò mà sí wọgbẹ́ ọkọ̀ ó ń bọ́ lọ́rùn sọ̀rọ̀ ó ń ríran lọ́sàn-án ó tún bá mi sọ̀rọ̀ ó ń ríran dòru kò mà sí wo pé tó ríran bí ọkọ̀ ó ń bá mi sọ̀rọ̀ ó ń bá ọ sọ̀rọ̀ ó

ayé ti bàjẹ́ o. ojoojúmọ́ dára bí egbin ọmọ abúlé sówó ah! kí ni kí lóbi yẹn. àwọn ti dé tipẹ́ bàbá mi àtìgbà tí mo ti dé ni mo ti ń pè yín kí ló ṣe aago ìbánisọ̀rọ̀ yín àti wípé ń bolẹ̀ jí lọ lóòrọ̀ kùtù yìí. kó lè dáa fún wa náà mo ṣe lọ fún ọjọ́ ọ̀la wa mo lọ fún nígbà tí mo sì délé awúrẹ́là mo pa aago mi n ò rántí tàn mọ́ títí tá a fi parí ní tá à ń ṣe. ó dà bá mi a jẹ́ pé bí ti rí ni obì yàn mo wá yàn fún yín o mo dẹ̀ yọ fún ara mi náà a kú oríire o ọ̀rọ̀ wa ti dayọ̀ lódìndí oríire náà kọ́ àwa bá a kalẹ̀. oríire irú ayọ̀ náà láà máa gbọ́ lọ́ọ̀dẹ̀ àwọn olódodo tó irú ayọ̀ la wá gbọ́ o. bàbá mi àwọn òyìnbó faransé kan wọ́n ti fún mi ní iṣẹ́ àgbàṣe tó ń lọ sí mílíọ̀nù dọ́là. bẹ́ẹ̀ni. owó dọ́là hmm. owó gọbọi àmọ̀dúpẹ́ o àmọ̀dúpẹ́ o. bàbá mi ìyẹn nìkan kọ́ o wọ́n ní ti bá ṣe oṣù kan ní nàìjíríà wa ń bíbá ẹ̀ wọ́n máa ṣe oṣù méjì nílùú òyìnbó. Ah, elédùà afọtàmọdé ọmọdúpẹ́ o. Ah, pé mi náà ti ń ṣe nǹkan èèyàn tí mò ń ṣe láṣẹ pé o sì pé mi náà ṣe tèmi láti pé wẹ́rẹ́ mo mà dúpẹ́ o mo mà dúpẹ́ o àdúrà má gbà o àdúrà má gbà o tiwa tọpẹ́ ọmọ jọpẹ́ lọ o tiwa tọpẹ́ ọjọpẹ́ lọ àdúpẹ́ àdúpẹ́. bá mi ah ẹ ṣé mo dúpẹ́ àdúrà yín gbà lórí mi hmm. ojú òní tì í abiyamọ tó fi ń ṣàdúrà fàbíamọ ní ẹ ṣí bàbá mi ṣe rí bàbá mi mo ti wá ṣèlérí mo ti pinnu ní iwájú pẹpẹ ìjọ Ọlọ́run tí mo ti gbóhùn àdúrà sókè wípé ìdá kan nínú ilẹ̀ tẹ́ fún mi màá fi ta ìjọ Ọlọ́run ní ọrẹ. Ah, o ṣeun ní ìlòdì sí ìpinnu rẹ ó dáa ṣùgbọ́n má gbàgbé o pé inú ìṣẹ̀ṣe ìṣẹ̀dálẹ̀ lábí sí ibẹ̀ ló sì dàgbà sí jojúmọ́ la sì ń ṣàdúrà fún ọ wípé kí ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ kó bá ọ dalẹ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ rẹ ó bá mi lójijì àti gbọ́nú àsọtẹ́lẹ̀ lọ́dọ̀ awúrelà ìrìn ayọ̀ náà sì bá ọ kalẹ̀ ìrìn ayọ̀ náà bá wa kalẹ̀ ẹ bá wa kalẹ̀ ṣeun. ẹ ṣe ah. bàbá mi ẹ hmm. pẹ́ fún mi o oúnjẹ ọmọ lágbára ọlọ́run kò ní jó yín lẹ́nu. ṣeun kárí ó dàgbà gedegbe sí ti tẹ́lẹ̀. swagger ni jọ̀ọ́. play i love to play.